الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه وموالاه إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته أدعو طفو الله سبحانه وتعالى طفو الأنفاني لا تتوتس تتسواجي لريتوا إتوا الهداية أفعى أبي الله سبحانه وتعالى àti àwọn ustaazu wa tí wọ́n ń dá wa lẹ́kọ̀ọ́ àti àwa tí wọ́n ń dá lẹ́kọ̀ọ́ kọ́lọ́mọba kó má ṣàjò ṣàǹfààní fẹ́ni kọ̀ọ̀kan wa àkọlé tá a máa gbé yẹ̀wò lónìí òun náà ni àtàwùbàtú ahàmìyàtúhá wàfọ̀wà ìdùhà ìmà túbá kúrò ń di ẹ̀ṣẹ̀ kí ni pàtàkì ẹ̀ bákan náà kí làwọn àǹfààní tí yóò rí jẹ látàrí Allahu subhanahu wa ta'ala kó má ṣàṣà foríjì gbogbo àwọn ẹ̀ṣẹ̀ wa àwọn ustaazu wa tí wọ́n máa dá wa lẹ́kọ̀ọ́ àwọn náà ni fadilatu sheikh قمر Yunus Akorede hafizahullahu ta'ala wa ra'ahu falyatafaddal mashkura ma'juran min Allah. alhamdulillah ọ̀pẹ́ fún ọlọ́run ọba الله Allah alladhi yatubu ala at-ta'ibin ọba tó jẹ́ pé ìmọ̀ ń gba tútù bá gbogbo àwọn èèyàn tí wọ́n bá ronú pìwàdà ipa àwọn ọ̀sẹ̀ lọ́mọ tó ti pinnu ipa àwọn ọ̀sẹ̀ lọ́mọ ọlọ́run ọba náà òun náà ti múra ó sì ti rẹ́dì láti fi rí ẹsẹ̀ jì wọ́n ọba yìí kìí sọba tá a máa ń wá foríjì lọ́dọ̀ rẹ̀ tí gbọ́ tí gbà ọlọ́run ọba ọba aláforíjì ni látara bẹ́ẹ̀ yóò wá tọ́ fún wa ká dúpẹ́ fún ọlọ́run ọba náà wasalaatu wasalaamu ala sayyidina muhammad àánú ọlọ́run èkè ọlọ́run kó bá nàbùwà muhammad wa ala ali wa sahabi ajma'in kó sì bá gbogbo àwọn ará ilé àti gbogbo àwọn sahaba òun náà ni ọ̀rọ̀ tó pàtàkì nínú sẹ́mi wa tọ́yẹ́ká gbọ́ àgbọ́yé rẹ̀ nílẹ̀ Islam òun náà ni àtàwùbátú ahamiyatuha wa fawaiduha ìtúbá lọ́dọ̀ ọlọ́run ìrónúpìwàdà ìtàlọ́dọ̀ ọlọ́run ọba pé tí jẹ bá láti túbá torí ó púpọ̀ ọlọ́run bá Allah subhanahu wa ta'ala tó bá ti wá sí ọrùn fún yàn láti túbá yóò wá sí àwọn orí ńláńlá fún yàn àtọ́ọ̀bá ìyàrójú ila Allah ìtúbá nínú ẹ̀ṣẹ̀ òun náà ni kíyàn padà sọ́dọ̀ ọlọ́run kíyàn padà sírí àṣẹ ọlọ́run wá ìltizámu fa'ili ma yuhibbuhu wa tariku ma yakrahu kíyàn padà ni wọ́n pè ní tuntun bá gbogbo tó lọ́wọ́ bá aláà ní kíyàn kó ń bẹ̀ tẹ́lẹ̀ téyàn ń ṣe kíyàn mọ́ wà ṣe é má ò ní wọ́n pè ní tuntun bá ìtọ́lọ̀ fẹ́ kọ́ ọmọ ṣe tó ṣe bọ́ọ̀bá ti ń ṣe òtítù bá nù ìtọ́lọ̀ ọmọ débẹ̀ tó ṣe ń débẹ̀ bọ́ọ̀bá ti kó ń bẹ̀ òtítù bá nù ẹ̀mọ̀ mi nínú ẹ̀sìn wa التوبة واجبة على كل كافر ومشرك ومسلم ومؤمن حتى الأنبياء ká máa túbá lọ́dọ̀ ọlọ́run ọba yìí dandan ni lérí gbogbo káfìrí gbogbo àwọn tí wọ́n sẹ̀sẹ̀ mí yàtọ̀ sí islam wọ́n mùṣírikí gbogbo àwọn ẹlẹ́bọlógún dandan ni fún wọn ká túbá ó di dandan lérí àwọn àwátá jẹ́ mùsùlùmí náà ká máa túbá kọ́dà àwátá jẹ́ olùgbàgbọ́ òdodo ká máa túbá kọ́dà ọlọ́run ọba aláàsọ fáwọn ànábì ọlọ́run ipe káwọn náà ká máa túbá ẹ̀rọ màyá mi nínú ẹ̀sìn wa àtàwùbá kéèyàn túbá kùn bí àwọn ẹ̀ṣẹ̀ àwọn gbáǹkọ́gbẹ̀ àtàwọn ẹ̀ṣẹ̀ kéékèèké tí máa mú yàrá ìbínú ọlọ́run tí yóò tó bá kú ń bẹ̀ mí ọ ọ̀kan nínú àwọn ìjọsìn tó tóbi wájú ọlọ́run àtàwọ̀bà gangan ìbàdà ni wà á fún tó lè kùrùbát ó sì jẹ́ ọ̀kan nínú àwọn ìtààfin ọba tó lọ́lá jùlọ òkúlù bọ̀dá àdàmà àkàtọ́ èyí tí ó wá dàrú òun náà ní pé ẹnìkan ò gbọ́dọ̀ sọ pé òun ìṣẹ̀lẹ́ṣẹ̀ bẹ́yàn bá ṣe ńláńlá yọ́ mọ̀ sí kéékèèké àyèmáyé ńláńlá mi náà là ń ṣe taarò pé kéékèèké ni tó ṣe tóbi wọ́n jẹ́ ọlọ́run ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa kẹ́nìkan kó ní òun tòun òun ìṣẹ̀lẹ́ṣẹ̀ onítòun ọ̀tá ọlọ́run nítorí pé anábíwá Muhammad sallallahu alaihi wasallam wọ́n sọ fún wa yí pé kullu bun Adama wa khairul khata'ina at-tawwabun anábì ní gbogbo ọmọ anábì adama gbogbo ẹni bá ti jẹ́ èèyàn ní ọmọ sàṣẹṣẹ wọn jẹ ọlọ́run àwọn aláṣẹṣẹ tọ́lọ́run fẹ́ràn jù òun náà làwọn tí wọ́n yí padà tí wọ́n túbá tí wọ́n bẹ̀rẹ̀ wọn bá kọ́ fẹ́rẹ́ jà wọn tí wọ́n sì padà síbi àṣẹṣẹ náà mà àwọn ẹni wọ́n lọ́lá jùlọ. wa min ahamiyatiha ẹ̀yọ́ máa yá mi ìtúbá kù níbi àwọn ẹ̀ṣẹ̀ fi ń ṣe ọlọ́run ọ pàtàkì débi pé nada Allahul mu'minina an yatubu ọlọ́run bá aláà ó pe gbogbo àwọn tán ti gbà gbọ́ mùmìnì ni wọ́n lóòótọ́ wọ́n gbọ́ lọ́ngbọ́ wọ́n gbà fọ́lọ́ ńbẹ síbẹ̀síbẹ̀ náà wọn kò lẹ́lẹ́sẹ̀ ọlọ́run wá pè wọ́n pé ẹ̀yin tẹ́ ti gbà mí gbọ́ ẹ̀yin ṣẹlẹ́bọ ẹ̀yin ṣolóòṣà ẹ̀yin ṣolóògùn bẹ́ẹ̀ ṣe jẹ́ olùgbàgbọ́ sẹ́mi nìkan o ẹ̀ ń ṣẹ̀ o ẹ má torí pé ẹ nígbàgbọ́ sí mi kẹwàá rò pé ẹ̀ṣẹ̀ ẹ̀ ń ṣẹ̀ o ẹ̀ mọ̀ wá túbá a'udhu billahi minash shaitanir rajim ọlọ́run bá ní watubu ilallahi jami'a ọlọ́run bá ní gbogbo yín pátá ni ẹ máa túbá ayyuhal mu'minun gbogbo ẹ̀yin olùgbàgbọ́ òdodo àgbáyé ẹ máa túbá ọlọ́run ẹ máa túbá wa tubu ila Allah ọlọ́run bá ní ẹ máa túbá lọ́dọ̀ ọlọ́run jami'a gbogbo yín pátá kọ̀yọ́ nìkan lẹ̀ wa tubu ila Allah jami'a ọlọ́run bá ní gbogbo ẹ máa wá foríjì la'allakum tuflihun kẹlẹ́bà jèrè láyé kẹlẹ́bà jèrè lọ́run tẹ́bá gbà mí gbọ́ tẹ́ wá foríjì ẹgbà mí gbọ́ ẹ wá máa wá foríjì wàhálà ọba yín lé ayé ọba yín lọ́run a jẹ́ pé ẹni tó bá fẹ́ làkún bí wàhálà ayé alákìídà anita ohid àyíṣẹ́bọ̀ àyíṣẹ́ogun bá ṣe wà yọ́lọ́ nìkan lábádùó dandan ní kọ́ máa tọrọ àforíjì nítorí pé kìí ṣẹbọ nìkan lẹ̀ṣẹ̀ tẹ́yìn fi rí ìbínú ọlọ ẹlẹ́ẹ̀kejì àtàwùbátú min sifatil mu'minin nígbà tó lọ́wọ́ bá ń ròyìn àwọn ẹni rẹ̀ àwọn olùgbàgbọ́ òdodo ọlọ́wọ́ bá ní àwọn tàwí walladhina idha fa'alu fahisha ọlọ́wọ́ bá ní wọ́n bá aw zalamu anfusahum àbí wọ́n ṣe àbòsí kan fúnra wọn sórí tó bá ti sẹ́lọ̀n ó ti ṣàbòsí fún rẹ̀ nítorí pé àjẹbò ẹ̀ṣẹ̀ yẹn ń bọ̀ bó bá ti ṣẹ̀ báyìí mọ̀ pé wàhálà ti dé ọlọ́wọ́n bá ní àwọn ẹni rẹ̀ tí wọ́n bá ti ṣẹ̀ zakarullaha wọ́n wà rántí ọlọ́ fàṣítàkọ̀fàrú lédónà bihim wọ́n mọ̀ á tètè máa wà àforíjì lọ́dọ̀ lọ́dọ̀ ọlọ́run wọ́n mọ̀ sí aṣtagfurula aṣtagfurula aṣtagfurula wọ́n túbá wọn ní débẹ̀ ma ọlọ́wọ́n bá ní wà máa ń yẹ́gbìrì zọ́nà ọba ìlàlọ́ ọlọ́wọ́n bá ní kò sẹ́nìkan tó sì lè fèrè ẹ̀ṣẹ̀ jìyàn lẹ́yìn ọlọ́run ẹjá lọ lè bẹ̀ wọ́n ẹjá bá bẹ̀ wọ́n ọlọ́wọ́n bá ní kò sẹ́nìkan ọlọ́wọ́n bá ní wọn ò ní wá takú lérí ẹ̀ṣẹ̀ kan wá takú lérí ẹ̀ṣẹ̀ al-israr wọn ti túbá wọn tún wá máa máa ṣẹ̀ tí wọ́n bá ti túbá wọn ní padà síbẹ̀ mọ́ torí wọ́n ti mọ̀ pé táwọn ṣe ọ̀dà ọlọ́wọ́n bá ní tí wọ́n bá ti túbá tí wọ́n sì kó ń bẹ̀ òun ọlọ́wọ́n bá òun ò fèrè ẹ̀ṣẹ̀ jì wọn àwọn tí wọ́n máa ń ṣe bá ní àwọn ẹni rẹ̀ ni ipe gbogbo ẹ̀ṣẹ̀ téèyàn máa fi ń ṣẹ̀hún pátápátá bó ṣe òkú tóbi tó téèyàn bá túbá kó tó di pé ó jáde láyé òun rẹ́dì láti ṣàforíjì fún mi ṣíríkìn bóyá ẹbọ ní ṣe bóyá wo ní ṣe ń bọ̀rìṣà wọ̀bídì àtìn ń sàdádálẹ̀ bí ṣe tìjáníyà ní ṣe ní ṣe tààjù di bídíà àsàlátù sunday obìnrin àtọkùnrin ọmọ pariwo ń ṣe bídíà níndẹ́lẹ̀ ládùrùkọ́dì rílẹ̀ ní online online ládùrùkọ́dì online ọ̀daràn ọlọ́ọ̀bá alá ó ní tọba túbá kú bí bídíà tó ń seun kọ́ ma mú jọ́pẹ̀ ní ládùrùkọ́dì rí o tún wá ní online ni ọmọ gbogbo èèyàn tí ó ma gbọ́ tí ó ma wọ̀ lórí online wọ́n pọ̀ ju jàmáà rẹ̀ lọ́dàdúgbò rẹ̀ ládùrùkọ́dì rí sí wọ́n mọ́jọ́ ládùrùkọ́dì rí ọlọ́mọṣẹ́wá lọ́daràn yóò dákẹ́ túbá ẹ mọ́ mọ́jọ́ ládùrùkọ́dì rí ma àbí gbogbo èèyàn ayá kìlà tẹ́ ń pa àwọn èèyàn gbogbo orú ẹ̀mí tó kù ti bọ́ lọ́wọ́ rẹ̀ tọ́wọ́ ọba ti tì ọ́ lọ́dọ̀ àwọn tí ó pa ọ́ padà bọ́ ọba túbá ọlọ́run ṣetán láti fẹ́rí jọ òzínà ọmọ yóò obìnrin tó bá láti pọ̀ mọ́ ìwọ náà fúnra rẹ̀ ò lè káyé iye ọkùnrin tó ti gbin rí rẹ̀ gbogbo sẹ́ẹ̀bù tó ti ṣe tọ́ba ti ṣetán ọlọ́run ṣetán láti ṣàforíjì èlé wòlíwáàtì ọkùnrin ni wọ́n bá láṣepọ̀ ọkùnrin àtọkùnrin àwọn ẹranko gan bọ́lọ̀ ṣe dá wọn tó ọkùnrin wọn àtọkùnrin wọn ní bára wọn láṣepọ̀ abo adìẹ àtakọ adìẹ ni wọ́n máa ń lera wọn ká tí ẹ tó wá burú ju tàwọn ẹranko lọ onígéè ni wọ́ o sì ń pẹ́rẹ́ ní mùsùlùmí àbá àwọn obìnrin àtobìnrin tán ní àwọn ọmọ fẹ́ra wọn obìnrin àtobìnrin àbí bẹ́ẹ̀ sì kọ́ ìyá rẹ̀ àti bàbá rẹ̀ ó ti ṣépele ọ ó ti bínú sí ọ bàbá ti túbà ọlọ́run ní ẹ̀sẹ̀ ní tóbi òun fèrè jọ ọ sàbòsí fún ìyàwó rẹ̀ ọ̀dá aláàmú ọ̀hán lẹ́mà ọ̀yìn ajẹ́ ọlọ́run ju wọn lọ àmọ́ bàbá túbá ọlọ́run fèrè jọ ìwọ lọ́kọ ọ̀fẹ́ sọ̀rọ̀ rẹ̀ dọ̀gá fọkọ rẹ̀ ọ̀gbọ́dọ̀ sí lẹ́nu ọ̀tẹ̀ láṣẹ rẹ̀ ọ̀nbànújẹ́ ọ̀hán lẹ́mà kọ̀wárí ibi tí ó tiẹ̀ sí ní wọ́n ń tẹ̀mí sí pé lọ́nà ojoojúmọ́ ọ̀rọ̀ rẹ̀ wá ń dàrú bọ́ba ti ṣetán kóòtù gbogbo ilé naija bet gbogbo ẹ̀ lọ́mọdé lójoojúmọ́ tọ́lọ́wọ́n sì níbẹ̀ máa ń ta tẹ́tẹ́ ní jèrè bọ́ mbẹ̀ bọ́bá ti túbá pọ̀ ta mọ́ ọlọ́wọ́n sì sọ ọdún lówó sórí òṣìṣẹ́ ọ̀sá fún mi ibi tẹ́tẹ́ gan lọ́wà bẹ́yẹn bá ń wá owó ọmọ sàdúrà ọmọ ṣiṣẹ́ ni o ò ní ṣiṣẹ́ haram ìwọ́ wá jòkólẹ̀ olóòkéwú ọ̀njákùnrin bí olóyìn pàtàkì ní ọ̀sáfẹ́ bí òun bẹ́ bí ìjà òun bínú sáwọn ẹbí ó ṣe dáadáa ọlọ́wọ́n bá aláàtí ti lérí wàhálà fún gbogbo ẹni tí máa ń jákun ẹbí sórí gbogbo sẹ́bù tó ti ṣe ní tọ́bá tí lóò sí má ọlọ́run ṣe tán ọ̀rọ̀ ẹ̀yìn ni wọ́n sọ ọ̀sọ̀ ọ̀rọ̀ ẹ̀yìn fáá ní tí òṣojú rẹ olóṣojú rẹ ní òṣojú rẹ ó sì ń sọ ní onímọ̀ ń pa ẹ̀ oníbẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ ọ̀sẹ̀ rẹ ti bàjẹ́ wọ́n jọ ọlọ́run bó bá ti wá túbá ọlọ́run fẹ́ẹ́ jẹun ọwọ́ ń jẹ owó olówó mọ́lẹ̀ wọ́n ti ṣépèlè ọlọ́tún wọ́n ṣépèlè ọlọ́sìn olùwọ́n jìbìtì lọ́hùn olùwọ́n jìbìtì ń bí wọ́n láwọn ralẹ̀ òkòwò fún wọn wọn rówó wọn orílẹ̀ wọ́n bí ọ̀nṣẹ́ wọ́n ní kọ́ bá wọn ṣiṣẹ́ gbogbo lọ wọn rówó wọn oríṣẹ́ gbogbo lẹ́kọ̀ọ̀kan ni wọ́n ti ń ṣe pèlè ọ̀ o ti gbajúmọ̀ lórí jìbìtì ọwọ́ ṣetán pé ọfẹ́ túbá ọlọ́run ṣetán láti fẹ́rí jàn ọlọ́run bá ní kúlíyà ibadiya alladhina asrafu ala anfusihim ọlọ́run bá ní mo pè ẹ̀yìn mi ọlọ́run pè ọ́ ẹ̀rí pé bá pọ́n wọlé ọlọ́ni mo pè yẹn rú mi alladhina asrafu ala anfusihim ẹ̀yin tẹ́ ti fọwọ́ ara yín ṣera yín látara ìṣẹ́ ẹ̀ ti dáná wàhálà sì ti dé la taqnatu min rahmatillah ẹ má jákàn nínú àánú ọlọ́run o ọlọ́run sì lè sàánú yẹn o la taqnatu min rahmatillah ẹ má dùkọ́ ọlọ́run lè fẹ́rí yìí mọ́ o inna Allaha yaghfiru dhunuba jami'a ọlọ́run bá ní gbogbo ẹ̀ṣẹ̀ tí mo kà á lẹ̀ pátá yẹn ọlọ́run bá dùnú gbogbo ọ̀rẹ́ ẹ̀ṣẹ̀ pátá ó tún wá ní jẹ̀mí à ó ní pátápátá ọlọ́run lóhun ṣetán láti ṣàforíjì bẹ́yẹn bá ti tọrọ àforíjì tó sì tú bá kó mbẹ́ tí ò débẹ̀ ma. innahu huwal ghafurur rahim ọlọ́run bá ní èmi ni ọlọ́pọ̀lọpọ̀ àforíjì èmi ni ọlọ́pọ̀lọpọ̀ ọ̀kẹ́ ọlọ́run mọ́sá ni ẹ ọlọ́run lè foríjì wọn má ẹjọ́ wọn ẹ̀ṣẹ̀ yẹn ti pọ̀ jù ẹjọ́ wọn máa dàrú nso ẹ̀ṣẹ̀ wọn ti pọ̀ jù sórí tí wọ́n sọ nù ọyàtọ̀ sí tọ́lọ́wọ́n bá sọ. awsana Allahu bil musara'a bil istighfar ọlọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala ó tún wá ń sọ àsọ́ọ̀lẹ̀ fún wa pé ká sáré sáré lọ sí ibi ká máa wá foríjì bàbá ti jí láàárọ̀ máa wá foríjì lọ́sàn máa wá foríjì kò sùn máa wá foríjì bàbá jí lóru máa wá foríjì bàbá jí láàárọ̀ padà máa wá foríjì ọlọ́run bá ní wasari'u ila magfirati min rabbikum ọlọ́run bá ní ẹ tara sàṣà ẹ sáré lọ bí àforíjìn ibẹ̀ lórí yín wà ẹ máa wá àforíjìn lọ́dọ̀ ọlọ́run ọba yín ọba tí ń tọ́jú yín ń tọ́jú yín òun ń ṣe tiẹ̀ èyí wàá fẹ́ ṣe tọ́lọ́run ọlọ́run ọba ní wasari'u ẹ sáré tètè ẹ má jọ pẹ́ torí àlẹ́níyọ̀ pẹ́ kọ́yá àlẹ́níyọ̀ wọ̀lùkọ́bùrù sùndúkù lámẹ́lì sàárè lè yóò ti jìyà sẹ bújọ yẹn ṣe ọlọ́run ni wọ́n sáré o ẹ má lọ́ra ẹ tètè sáré kẹ́ ẹ má wá foríjì kọjá o tó lọ kádàn o tó sọ̀kalẹ̀ torí má nàzá labàdá um ilà bí zambi wàlà rúfẹ́ à ilà bí tawba wọ́n ní àdáwọ̀ kan ò ní jáwá bá ẹrú rẹ̀ àfi kọjá pé èèyàn ti sẹ̀ ẹ̀sẹ̀ náà ti lòkè bẹ́sẹ̀ bá ti dókè báyìí àdáwọ̀ tẹ̀lé wálẹ̀ ni wọ́n ní ọlọ́run ọba aláwòsì ní gbé àdánwò kúrò lérí ilẹ̀ àfikọ́ jẹ́ pé tútúbá náà lọ sókè tó bá ti túbá ọlọ́run ọba aláyọ̀ wa gbé àdánwò yóò gbé kó fún ọ qala ta'ala ọlọ́run ọba ní wa ma asabakum min musibah gbogbo mùsíbà tó bá yín gbogbo ọ̀rọ̀ yín tó dàrú yẹn tó wá wá wá torí òṣìṣẹ́ bí aláìṣe ọ̀dàmúdàmúdàmú bákan náà ni ọ̀wánú ààrẹ ọlọ́run ò gbé ọ promise and fail ìdààmú ayé àìfọkànbalẹ̀ ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsíbà tó bá yín yẹ fàbíbá kásábàtì àìdínkùn ẹ̀yin náà mà ọlọ́run lẹ́yìn náà mà pé ẹsẹ̀ tẹsẹ̀ lọ́fà ẹ̀yin náà fọwọ́ ara yín fà wàhálà nígbà tó tara bẹ̀sẹ̀ àjẹbọ wá dé ẹsẹ̀ ẹsẹ̀ bó bá ti sẹ̀tẹ́ báyìí máa retí àjẹbọ bọ́ọ̀ bá wá fẹ́ ká ó dé ó tètè wá túbà bọ́bá wa túbá ọlọ́run ọba yóò wá dá àjẹbọ yẹ ọlọ́run dá padà pé kó mọ̀ wá mọ́ níbo ti túbá ọ wà lọ́kì ọ̀sẹ̀ òjìyà mọ́ nítorí pé o túbá ọlọ́run ọba nítorí pé wà yá àfọ àǹkẹ́sìrì tí má sì fìyà jẹ yín lérí àdánwò yín ẹ̀ṣẹ̀ díẹ̀ tẹ ẹ̀ṣẹ̀ mo torí ẹ̀jẹ̀ yín yà o ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀ṣẹ̀ mi rẹpẹtẹ mo ti fojú fo fún yín tẹ́ ni mo fẹ́ fi jẹ yín yà yọ tí ń tínú ẹ̀ṣẹ̀ náà mo jẹ yín yàlérí ẹ̀ ọ̀pọ̀ rẹ̀ mo ti ṣàforíjì rẹ̀ nínú dáàfin ma pàtàkì tawba wa'ada Allahu bi anna kulla yawmin huwa fi sha'n ọlọ́run ọba Allah ó ti ṣàdéhùn fún wa pé gbogbo ìgbà lòun wà lókè sánmà tóun ṣiṣẹ́ láta àkọ́tọ̀ òsínà tó wọlé náà òun èsùn lọ́sàn òun èsùn lóru òun ètò ògbé dépò tóun sùn nínú àwọn iṣẹ́ tí ọlọ́run ọba Allah ń ṣe lóru àtọ̀sán òun náà ni kọ́ máa retí gbogbo àwọn tí wọ́n bá ṣẹ̀ tán láwọn fẹ́ túbá anábìnrin inna Allaha anábìnrin ọlọ́run ọba wa wa jal ọba tó yẹ́bùsọ̀tọ̀ yádàhù bil-layl ọlọ́wọ́ náwọ́ rẹ̀ lóru yọ́ náà kalẹ̀ báyìí ipe ọya ọya lèyẹ túbà mùsí ònàhà tàlọ́fẹ́ túbà nínú ẹ̀yin tẹ́ ẹsẹ̀ lọ́sàn gbogbo ẹ̀yin tẹ́ dànkarú lọ́sàn tẹ́ bá ti nàró lóru òun sì fèrè jìn wọ̀yẹ́bùsọ̀tọ̀ yádàhù bin-nahari ọlọ́wọ́ bá ní gbogbo ògbà lòun máa na ọwọ́ òun lọ́sàn òun náà pé ta ló kù ta ní túbà ta ní túbà lọ́sàn lèyẹ túbà mùsí ònàhà kí gbogbo àwọn tí wọ́n ṣẹ̀ lóru kún olè wà foríjì lọ́sàn bẹ́ẹ̀ bá sẹ̀ lóru ọlọ́run foríjì yín lọ́sàn tẹ̀ bá lọ́sàn ọlọ́run foríjì yín lóru àtọ̀sán àtòru lọ́lọ́run ṣàforíjì ń ṣàforíjì fáwọn tó ń sẹ̀ lóru ń ṣàforíjì fáwọn tó ń sẹ̀ lọ́sàn hátà tatlu ash-shamsu min maghribiha ọlọ́run níbo wọ́n ṣe máa ṣe nù lóru àtọ̀sán títí tóorùn ó fi yọ níbi títí wọ̀ tọ́bádìgbà tílé ayé fẹ́ parẹ́ tóorùn yọ níbi títí wọ̀ nígbà náà lòun ò ní tẹ́wọ́ sẹ́nìkan kó túbá mọ́ òun ò sì ní nawọ́ sẹ́nìkan kó túbá mọ́ lọ́sàn àti lóru àmọ́ lókun gbà tí ilé ayé ò ti parẹ́ ọlọ́run bá ní bọ́ba ti sẹ̀ lóru wọ́n túbá lọ́sàn tọ́ba sẹ̀ lọ́sàn wọ́n túbá lóru òun ṣe tán láti ṣàforíjì ẹ̀yin máa yá mi kí ló dé ta ni túbá bọ̀rọ̀ ọjọ́ ńlọ ọjọ́ ńlọ aburú tó ṣe yìí tó ọjọ́ ńlọ ọjọ́ ńlọ aburú yìí tó torí wọn náà lọ́ọ́ fi rí kó kàn rẹ̀ ọlọ́run bá ní wọ́n máa ń yà tó a ọlọ́run gbogbo ẹni tó bá ṣiṣẹ́ búkà àwọn òye ti lè nafsa àbúṣàbòsí fúnra rẹ̀ ó ti já sínú ẹ̀ṣẹ̀ ńlá kan fún mà yẹ sítẹ́gì fèrè láà wọ́n jùkúnlẹ̀ ni wọ́n sunkún ni wọ́n tọrọ àforíjì pé astaghfirullah wa tubu ilayhi astaghfirullah wa tubu ilayhi astaghfirullah wa tubu ilayhi ọlọ́run bá ní ọwọ́n sí istighfar yajidillaha ghafuran rahima ọlọ́run bá lè mi ọlọ́run ìwà kẹ rẹpẹtẹ adégbélẹ́yìn àforíjì ìkẹlókù ọba ti túbá nú ẹ̀ṣẹ̀ ọlọ́wọ́n ọba aláà yóò wá sínú akẹ́fọ́ yóò ṣe náà nù rẹ̀ fún yóò kọ́ fi ọlọ́kàn balẹ̀ ya abdallah ìwọ ẹrú sin ọlọ́run látàkítàrà bí ní àmì ńlá ìdúnìyàwó ìyá ti àzá ilá mọ́jì ọjọ́ lójú ọ̀tọ̀ ń sẹlọ́n bó ṣe mutí òun mutí lọ́wọ́ ọgbàṣẹ́wó lẹ́sẹ̀ ọ̀tún jẹlẹ́dẹ̀ ọlọ́run ọba aláwọ̀ wáyé kò bò lẹ́ni tí ń sìn fún ọ bó ṣe rówó lọ́tún ló rówó lọ́sìn wọ́n ṣe ń fẹ́ joyè lọ́tún wọ́n fẹ́ joyè lọ́sìn ọ̀run àgbègbè nínú ayé ọwọ́ afẹ́ máa gbà tàn jẹ lérí ìkẹ́ ọlọ́run ti ń ṣe fún ọ tí wò sì yéṣẹ̀ ní gbogbo ìgbà gbogbo ẹ̀ṣẹ̀ burúkú ọwọ́ rẹ lọ́wà wọn náà lọ ṣe gbé awo wọn náà lọ ń pààyàn wọn náà lọ ṣe sinà ó ń mutí ó tún gbowó èlé ó tún ta tẹ́tẹ́ ó tún kọrin ó pẹ̀lú àwọn olórin gbogbo iṣẹ́ bú pátá ló ń ṣe bó ṣe ń ṣiṣẹ́ bú bẹ́ẹ̀ náà ni adìsí kì pọ̀ sí i wọ́n ní mọ̀tàn rẹ̀ wọ́n kò tàn jẹ́ bá rẹ̀ kọ́ ọmọ wa sọ fọ́lọ́n fẹ́ràn rẹ̀ ọlọ́run ò fẹ́ràn rẹ̀ o ọlọ́run ò fẹ́ràn o ànábì ti júwe eru yín ànábì ní idha ra'ayta Allaha yu'ti al-'abda min ad-dunya ma yuhibbu ànábì ní tẹ́bá rẹ̀ nìkan nínú àwọn ẹrú ọlọ́run ọba tó jẹ́ pé ọlọ́run ọba aláàdárí ìkẹ́ sọ́dọ̀ rẹ̀ aláà ní gbogbo ń tọ́fẹ́ lọ́lọ́wọ́ bá ń ṣe fún nílé ayé wọ́wọ́ muqimun ala ma'asihi kò sì yẹ kò bò lẹ́ni tí ń ṣe ọlọ́run gbogbo tọ́lọ̀ ní ọ̀dá náà ní tún ṣe ọlọ́run ń ṣe dáadáa sí òun sọ ìdá ní tí wọ́n ń sọ fáwọn èèyàn pé àà bọ́lọ̀wọ̀ bá wá fẹ́ràn àwọn yọ́ máa fáwọn láyé yóò fáwọn ní táwọn fẹ́ ẹ̀yin tẹ́ ń ṣe lọ́hùn gan kò fún yín ànábì ni kò yẹ kò bò lẹ́ni tí ń ṣe ọlọ́run ọba pẹ̀lú bọ́lọ̀run ṣe ń sore fún yìí bẹ́ẹ̀ ṣẹlẹ̀ ṣe pọ̀ sí bẹ́ẹ̀ náà ni oore ń pọ̀ sí ànábì ni ẹ má gbà tán jẹ pẹ̀lú ẹ̀ fàyín nàmà záàdì kàmínú stidraj anábì ní ọlọ́run bá ń dẹ́ ni o ọlọ́run bá ń dẹ́ ni ọlọ́run ń dẹ́ ọ̀fẹ́ mú ọ̀fẹ́ jẹ̀yà torí pé bí bàbá lé fún yóò tètè padà sọ́dọ̀ ọlọ́run ọlọ́run ò fẹ́ padà sọ́dọ̀ òun ó wá darí ayé sọ́dọ̀ rẹ̀ yóò wá òpè ọlọ́run fẹ́ràn òun ni ọlọ́run dẹ́ ni o ọlọ́run dẹ́ ni o ìwọ náà tó ń gbómi ọlọ́run bá àwọn alfa wọn ní kò sẹ́ni kan tó déwájú ọlọ́run ọba tẹ́rù oní máa bá ipe ìwé lamọ̀tọ́ ọlọ́run ó béèrè lẹ́nu nínú àwọn ẹ̀ṣẹ̀ tá a ṣẹ̀ ó ńlá ni kọjá kékeré ó kékeré ni kọjá ńlá ọ̀kan ní àwọn sọ́láfù sọ́ọ̀lẹ̀ ń ka àyà kan lọ́wọ́ ń gbò débẹ̀ ló bá bú ẹkún kí ni àyà náà ó ní wàbàdà lahum minallahi ma lam yakunu kò sí tó ní má jìyà ilé àwọn ẹ̀ṣẹ̀ tẹ́ fọkàn sí wọ́n bàdá lahum minallah ẹ̀ṣẹ̀ tẹ́yàn ọkàn sí ọlọ́run sì mú jáde fún yàn nínú ẹrù yàn ní alkiyama wọ́n wà dájọ́ léyàn lérí lérí ẹ̀ ìwọlẹ̀ wa màtọ́ lọ́wọ́ yọ sí ọjọ́ alkiyama tẹ́mẹ̀rẹ́ wa balẹ̀ tó wá ń sẹ́lẹ̀ wọn bá tó ti ń sẹ́fẹ́ àríwọ̀ lẹ́ṣẹ̀ ṣurutu tauba ẹni tó bá wa túbá onímọ̀jẹ̀mú alákọ̀ọ́kọ́ torí gbogbo ẹ̀ṣẹ̀ tó ti ṣàṣíwájú ni wọ́n sàbámà dúdú ojúmọ́ tó bá pé káì mo ṣe báyìí láyé mi lẹ́yìn الإقلاع من الدم lẹ́yìn náà ọ̀wá ní símá ẹlẹ́ẹ̀kẹta aláàzùmọ̀ aláàdẹ̀mì àwùdá lẹ́yìn ìgbà tó ti stop rẹ̀ tó símá ó tún wá pinnu nínú ẹ̀mí rẹ̀ pé ò ní débẹ̀ mà tó bá ti pinnu wọ́n sì àfẹ́rí jọ àmọ́ ọ̀tún ti mọ̀ pé ó tún fẹ́ ṣe ó tún fẹ́ ṣe ìwọ ò tí ṣetán láti wá foríjì lọ́dọ̀ lọ ẹlẹ́ẹ̀kẹrin táwọn afá fi òun náà ni pé tó bá jẹ́ pé ẹ̀ṣẹ̀ tó ṣe yóò ní ṣe pẹ̀lú ìwà àwọn èèyàn ó gbowó lọ́wọ́ èèyàn ó dòwó padà ó kọ́lọ́hún tó foríjì ọ̀hún ọ̀sọ̀rọ̀ àfa kan lẹ́yìn ọba tiẹ̀ jẹ́ lẹ́yìn ó lè bá àfa náà kó fẹ́rí yàn tí ọba fẹ́rí yàn ó jìyà lọ. nítorí pé ìyẹn ní í ṣe pẹ̀lú ìwọ àwọn ọmọ èèyàn àmọ́ ìfẹ́dé pé ọlọ́run lọ́sẹ̀ dàrẹ́tì pẹ̀lú ìyọ̀dá titi ọlọ́run ọba tí ó sì ní ìwọ àwọn èèyàn nú ọlọ́run ọba aláwọ̀ fẹ́rí yàn tó bá ti jẹ́ ó ní ìwọ àwọn èèyàn nú ọlọ́ọ̀lẹ́ bọ́ńtọ̀ ó ní kó fẹ́rí yàn ìpè owó yín bẹ lọ́wọ́ mi mo lù yín jìbìtì ìjọba yìí mo sọ̀rọ̀ yín lẹ́yìn ìjọba yìí ọ lè tọrọ àforíjì lọ́dọ̀ rẹ̀ tó bá ti fẹ́rí yàn ọlọ́run ti fẹ́rí yàn nù ọ padà fọlọ́wọ́ àbí tó bá lóun mọ̀ lóko ẹ̀yọ́ máa yá mi àlòmọ́rò lẹ́tì tọ̀ínú alẹ́tọ́ba àwọn nǹkan tí máa ń ràn lọ́wọ́ téyì máa fi tètè túbá nítorí pé ẹni tó bá túbá ọmọ lọ́kì ọlọ́kì púpọ̀ ọba ti túbá ọlọ́run ti fẹ́rí jìnnà tí ó sẹ̀rí alákọ̀ọ́kọ́ àdúà tí máa lọ́wọ́ òun náà ni àdúà sórí ọkàn òsì lọ́wọ́ ọwọ́ lọ́wọ́ an yastash'ira qubha ad-dambi wa dararahu fi dunya wal akhirah tó bá ti fẹ́ ṣẹ̀ ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ yẹn kí wọ́n náà fúnra ara rẹ̀ kọ́ máa ní fílìn rẹ̀ pé iṣẹ́ bú ló ṣe yìí kọ́ máa wá rántí àwọn ìnira rẹ̀ tí máa báyàn lé ayé àtijọ́ àdìkìyàmà tó bá tẹ́lá tí ìyàtọ̀ jẹ láyé àti ìdójútì tó ṣẹlẹ̀ nílé tó mutí mutí mutí láti jọ ìtìwọ́n náà mọ̀ fílẹ̀ nígbà owó seventy ó bẹ̀rẹ̀ sí jásí kọ́tà ní ń pòrò ọ̀sìbítù lẹ́mẹ̀wàá ogun tó fọjú ayé ẹ̀ sí ogun ní fẹ́ràn tí wọ́n náà bá ń rò ó ẹnìkan ló ṣoṣù náà láyé ẹ̀ bàjẹ́ ọlọ́ngbọ́lá lọ́wọ́ ẹ̀ ẹnìkan ní tatẹ́tẹ́ yìí lọ́lọ́ngbọ́dá padà sẹ́yìn ọmọ ni ọ̀rọ̀ wọn ti padà já sí tó o bá ti ń ronú ó ní tí wọn náà bá túbá lẹ́yìn náà ààyè tó ti ń sẹlọ́n bí ilé kan ni o àdúgbò kan ni o kókó ń bẹ̀ kó ládùúgbò níbi iṣẹ́ kan ni o kó ń bẹ̀ lè wá sẹ́sẹ́ bòmí torí tó bá sì wà lágbègbè yẹn bó bá túbá ó tó padà lẹ́yìn náà gbogbo àwọn nǹkan burúkú tó fi ń sọsẹ́ àwọn nǹkan tó fi ń sẹlọ́n ọba nǹkan náà jẹ́ àfi kò mú kó lágbègbè rẹ̀ lápèjúwe ìwọ̀n tó níwé àkáǹtì ògùn lẹ́sìn gbogbo òwe àkáǹtì ògùn yẹn gbogbo ẹ̀ pátápátá ni ló sunna gbogbo àwọn ológbòhùn àti gbogbo àwọn àkábá àwọn oògùn burúkú tó fi déèyàn tó fi mú yàn yẹ tọ́ba ti sọ àkáǹtì ná ò ní lè débẹ̀ mọ́ àmọ́ tọ́ba tún rà àkáǹtì ni àwọn àkáǹtì rẹ̀ tó kó jọ èso tó mọ̀ràn létí ìbọn tó fi ń pààyàn ọlọ́ọ̀lẹ́ ta àdúgbò jùnú fóònù tó wà lọ́wọ́ rẹ̀ tó di wàhálà sí ọlọ́run yẹn iphone android phone yẹn tó wá di wàhálà sí ọlọ́run tó jẹ́ pé gbogbo iṣẹ́ ẹgbú tó sí tẹ́lẹ̀ fóònù yẹn ní ràn ọ́ lọ́wọ́ láti ṣe ọ́ padà sí fóònù lásán àtọkọ́ máa lo fóònù máa torí tó bá jẹ́ pé fóònù náà wà sọ́dọ̀ lórí burúkú àfikò jùlẹ̀ mẹ́mórí kàdí ni ọyọ̀ kó ọkàn tí gbogbo àwọn fíìmù burúkú wà ń bẹ̀yẹ fóònù aṣẹ́wó tó wà lọ́wọ́ rẹ̀ ó dìlí tiẹ̀ òní pé má ó bá pè òní gbé òwò lọ́fẹ́ túbá ẹ̀yọ́ máa yá lẹ́yìn náà aṣọ bímọ tẹlifójà ọmọ wa ronú nípa pé ikú ikú ọlọ́run tó ní kú ọ̀dàgbà fún wa àlẹ́ ní yọ pẹ́ kọ́ àlẹ́ ní yọ yà kó bọ́bá kú lógìgì ìtọ́ba kú lélẹ́rí òun náà ni wọ́n gbé ọdìdẹ lélẹ́rí àti bọ̀tán bú ọlọ́run níjọ sẹ́dẹ̀ sẹ́ni kọ̀ọ̀kan wa. fàwa ìdè tàwùbá gbogbo iná bá wá túbá àwọn àǹfààní tí ó jẹ ní alákọ̀ọ́kọ́ ọlọ́run fẹ́ràn rẹ̀ ọlọ́run fẹ́ràn rẹ̀ ọlọ́run fẹ́ràn bó ṣe fẹ́ràn àwọn tí ó sẹ̀rí ọlọ́run inna Allah yuhibbu tawwabina wa yuhibbu al-mutatahhirin ọlọ́run mo ọlọ́run mo fẹ́ràn wọn ẹlẹ́ẹ̀kejì tẹ̀kífẹ́rẹ́ gbọ̀nà ọlọ́wọ́n bá aláà yọ pa gbogbo ẹ̀ṣẹ̀ tó ti ṣẹ̀ yọ pa gbogbo ẹ̀rẹ́ kò ní sí nǹkan nínú fáìlì ẹ̀ mọ́ lẹ́yìn náà wọ́n wà kọ́ dáadáa sínú fáìlì rẹ̀ àwọn ṣẹ́ dáadáa tó ṣe wọ́n wà kọ́ sí inú fáìlì rẹ̀ yọ wà rọ́pò àwọn ṣẹ́ ẹbú tí wọ́n parẹ́ ń bẹ̀ ọlọ́wọ́n ní lámà gbogbo àwọn ṣe ẹbú wọn á parẹ́ àtún wá fi ṣẹ̀rí síbẹ̀ ìṣẹ̀rí tó ń ṣe ìgbà tó ń ṣe ṣìnà lọ́wọ́ yẹn wọ́n parẹ́ wọ́n wà kọ́ bí tààjùdí síbẹ̀ bó ń ṣe náà fìlà bó ń gbáwẹ̀ gbogbo àsìkò tó fi ń lé ta tẹ́tẹ́ ni wọ́n parẹ́ wọ́n wà kọ ìbádà nígbà tó ń ka kùránì wọ́n kọ iṣẹ́ rí tó ṣe fún ọ nítorí pé òtúbà wa kana wọ́n mutí má wọ́n bá wọn ta tẹ́tẹ́ má wọ́n sì ṣe ìyá rẹ̀ àti bàbá rẹ̀ má ó rí pọ́lọ́wọ́n bá ó sì náà fún ata ibòmínà zambi kamala zambada nítorí wọn lágbára ni pé ọ wà dà gẹ́gẹ́ bí àwọn tí ọ̀sẹ̀ rí nítorí pé tútú bá lè ànábì ní ẹni bá túbá gbígbà tí ọ̀sẹ̀ rí náà ọ wà ní sáfù àwọn tí ọ̀sẹ̀ rí la ilaha illallah rọ́jú kó túbá o èrè tútúbá yẹn wọ́n náà lọ́jẹ̀ lẹ́yìn náà sáàtò rìsíkì wọ́n tó rí yẹtò tọ̀yìnbá bọ́ bá ti túbá kó ń bí àwọn ẹ̀ṣẹ̀ ọlọ́run gbọ́ ọláyà rìsìkì sórí wọ́n tó ń sẹ́lọ́run tó rò pé lówó ó lówó ó padà jẹ gbèsè o torí pé ẹ̀ṣẹ̀ ní máa ń padà sọ̀yàn dolo sí ni ìtúbá ní máa ń sọ̀yàn dolówó lẹ́yìn náà owó bímọ dáadáa tó bá tún wá túbá lérí ẹ̀ṣẹ̀ táwọn ọmọ rẹ náà tọ́jẹ́ pé ẹjọ́ ń sẹ̀ náà ni àwọn ọmọ rẹ ò gbádùn àwọn ọmọ rẹ dáadáa ìlọ́wà ńlẹ̀ tínú rẹ̀ ń bàjẹ́ lérí wọn tí ò bá ti túbá ọlọ́run sì yí wọn padà ọlọ́run lọ bẹ́ẹ̀ ní Kùránì ọlọ́run fa qultu istaghfiru rabbakum innahu kana ghaffara ọlọ́run ọba ní anábì Nuhu sọ fún wọn anábì Nuhu ni mo sọ fún wọn yìí pé ẹ wá foríjì ẹ má ṣe bọ́ mọ́ ẹ má ṣe lọ́ mọ́ ọlọ́run wọn foríjì yìí ìdòsí lè sàmà àlékún mi rárá ọlọ́run wọn da òjò gírígírí àwọn àròọ̀dá òjò ọlọ́run wọn mú wa láti sámà fún tí gbogbo àwọn irúgbìn yín tó fi ta lẹ́yìn náà wọ́n yóò mú dídì kún bí ọlọ́run wa fún yín ní iṣẹ́ rẹ kékeré lọ́mọ ṣe owó tabua lọ́mọ rí látara tutù bá wọ́n bá níyìn ọlọ́run ní wàá fún yín láwọn ọmọ tó gbádùn àwọn ọmọ àrídùnú ọjà alákùn jannatin ọjà alákùn nahara yín tí wàá fún yín sáà jẹ́nà tó bá dúdú alkiyama àtẹ̀sùwífà àtẹ̀sùwífà ẹ̀rọ máa yá mi nínú ẹ̀sìn wa ìpadà túbá ìpadà túbá ìpadà túbá mr ham iblis ọ wà ni ọ padà túbá ọ padà túbá wọ́n náà máa pe tó ń ṣe ọ̀dà ọ̀wá ń sọ fún ọlọ́run pé wọ́n padà túbà nígbà ọlọ́mọ tí wọ́n dá fún ọ níjọ́ wo ni wọ́n kọ fún ọ kó kú láyé wọ́n tọ́ ọmọjọ́ tó kú láyé tó wà náà padà túbà ọ padà túbà yẹn tètè bá ṣètò ìjà lérí ẹ̀ nísìnyí náà ni kò ọmọ túbà bí ṣe ń bọ́ sọ̀rọ̀ nísìnyí náà ni kò ọmọ túbà yìí bó bá ṣe tún túbà yìí náà ni kò ọmọ pinnu kó ọlọ́run ti mọ̀ pé bí màláíkà yọjú ọmọ bá lọ bí màláíkà màláíkà kú bá yọjú sọ tọba rò tọba yìí tọba ló tù bá ọlọ́run ní gbà mọ́ o ọlọ́run ní gbà mọ́ o ọmọ ìyá ọlọ́run ní gbà mọ́ o ọlọ́run fún opportunity kò tè tú bá bọ́jọ́ kú bá dé tí màláíkà kú bá yọ sí ọba tọ́ ya'maluna sayyi'at òun ò ní gba tútúbà fáwọn tí wọ́n ṣiṣẹ́ bú hatta idha hadara ahadáhùn mọ́wùtù kọ́nà inni tubtu al-an nígbà tí kú wá yọjú sí wọn ni wọ́n sọ ń gbà náà pé àwọn túbà inni tubtu al-an mo wá túbà báyìí ọlọ́run wà lẹ́sà ti tọ̀ba ọlọ́run bá ní tútúbà kọ́ yẹn àwọn lè yẹ ẹ̀pà òpóró mọ́ ọlọ́run bá ní ṣe túnṣe mọ́ ọmọ ya nígbà tó ọmọ gbà tó dágbére fáyé yọ̀dà lérí ẹ̀mí rẹ̀ ọba ti fẹ́rí kalẹ̀ kọ́lọ̀ ń yí ọ padà sí dáadáa abẹ́lọ́n ẹnìkọ̀ọ̀kan wa ẹ̀ṣẹ̀ tá a ṣe yìí tá a mọ̀ àti yìí tá a mọ̀ àti yìí tá a rántí àti yìí tá a gbàgbé kọ́lọ̀ mọ́sà sàfúrìjì fẹ́ ẹnìkọ̀ọ̀kan wa kó ṣe wá lórí rẹ̀ subhanaka wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wa assalamu alaykum wa rahmatullahi wa barakatuh wa alaykum assalam wa rahmatullahi wa barakatuh adá pẹ́ fún subhanahu wa ta'ala tó ṣe lọ́rùn fún àwọn sheikh wa fadilatu sheikh Qamaruddin Yunus Akorede hafizahullahu ta'ala àbí Allah subhanahu wa ta'ala kó bá ṣe àlékún hidaya fún àti istiqama kó wá bá fún wọn ní husnul khatimah. ẹ pàdé wa lọ́la níbi tá a ti máa ṣàlàyé àwọn ìdájọ́ ìrun ìdí bákan náà àwọn nǹkan tí ó kàn lẹ́yìn ìgbà tí Ramadan bá parí àbí subhanahu wa ta'ala kọ́nà bá kí ó má ṣàì gbà tútù bẹ́ẹ̀ nìkan wa. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته